àmì àkókò wọ́lọ̀ bínú sí àkóríkẹ́ ẹgbẹ́ ojú ọ̀nà ní ìbẹ̀rẹ̀ lòdìsà nàbí òkú ẹni bí ẹ̀fà olè òkú tó ní ayé aṣáájú ni olówó ni ọlọ́rọ̀ ni onípo ni gbogbo tó wà òkú ni ọlọ́wọ̀ àṣọ ọmọkùnrin ní wa ní mànà bàbá tẹ̀lé rẹ̀ níbẹ̀ ẹni tí ọgbọ́n máa ń níbẹ̀ ẹgbẹ́ ilé tẹ̀lé ẹ̀ mọ̀nà ìmọ̀nà tá a tún sọ iná àlàjẹ́nà àríyànà ọlọ́run àtúnwá kan oríire lọ́dọ̀ rẹ̀. kálẹ́lí náà ọ̀rọ̀ ni wọ́n ń tún bí oòrùn tẹ̀sẹ̀dù bẹ́ẹ̀ bá ilé tẹ̀lé ànábì tẹ́lẹ̀ ní gbogbo حتى يحكموك فيما شجر بينهم bẹ́ẹ̀ bá ló jẹ́ mùsùlùmí tí ọba ti bà láti ṣe gígí rẹ̀ tí ọba wọn kọ́ lé ẹjọ́ wọn kú àánú ó tún fẹ́ lẹ́nu ó tún kọ́ létí ṣùgbọ́n bóò ni wọ́n ti ń ṣeré ayé rẹ̀ níbi àwọn àfihàn rẹ̀ nínú òṣèré bánà ti jẹ̀ nínú ìjọ tó ń ṣe àgbà bí wọ́n bá ń ṣe lọ ọ́n máa di tí wọ́n mọ̀ ń bánà bí sọ torí pé ọtí mọ̀kókó ọba gbọ́ yóò jẹ́ ìrírí ẹ lórí ìṣòwò ẹrú bẹ́ẹ̀ náà o ìpè àìmọ́ gbọ́ ọ̀rẹ́ wọn ga ẹ̀rí ló tún jẹ́ lé e lórí torí pé ọlọ́run bá aláàtì dáná wá nínú ọ̀bá máa ọ̀fà àwọn tí wọ́n máa kán máa bẹ ọ̀tá ìwọ alẹ́lẹ́sì yìí kiri nǹkan tó ń dáadáa alẹ́ wọn.

kó o tó ṣe hátà yá ẹlẹ́mà tó ti máa wọ̀ wá nìyí. Àgbà tó bá tó máa gbọ́dọ̀ mú ìdáná ti sọ fún ààrẹ ẹgbẹ́ àtẹ̀lẹ́ àdẹ́gbẹ̀dá ní sórí ọlọ́mọ àtẹ̀gbọ̀n lórí. Ìyá wọn yá mùsùlùmí. Èyí tá a fẹ́ gbà wò láwọn ọlọ́sàn yìí èyí ó kéré káàrí àkọ́kọ́ akọ́rọ́ ilé ńgbà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ti wò pé kì í ṣe ohun wa ni wọ́n rẹ̀ ń bá wí ẹni bá bá sọ̀rọ̀ èyí tó kan tó kan bá tó kàwó tó kara wá kan ẹ̀yìn nínú àwọn ọ̀rọ̀ ní ayé èyí tó gbé adágúgú sọ̀rọ̀ ń bẹ̀ náà ara ọ̀nà ọlọ́run ṣùgbọ́n kéré èyí bá bẹ́ẹ̀ rọra kánmọ́lé lọ́sẹ̀ yìí àwọn èyí sábà ti sọ bẹ̀rẹ̀ àti ilé kéwú wọn ẹ̀ sábà ti sọ bẹ̀rẹ̀ àti mẹ́jẹ tó wà sílé ọ̀dọ̀ fíjímà ìbílẹ̀ bá ti ní pọ́ńtẹ́rẹ́ tó bá máa ń fi يوم يوانوه النبي يمشي يدعو الجنة الجنة يرونه ليس عندك يطيع الله النبي قد صلى الله عليه وسلم عبد الله بن سلام bí n bá ti ń kọ́ ẹ̀ lẹ́bí sí ilé ní abẹ́jẹ́ ha inú ìgbẹ́gbẹ́ ní ẹ̀rùkú rẹ̀ kọ́ síwájú ilé rẹ̀ kọ́ máa wò pọ̀ orí kí ìṣẹ̀lẹ̀ mẹ́ àlẹ́bí ń tẹ́ ẹgbẹ́ wá àánú ọlọ́run tẹ́ ẹgbẹ́ wá ìṣẹ́lẹ̀ náà ni mo fẹ́ fún ní ìkàmẹ́ríkà Ànábí ayé Mọ́hánnáàdì ti bẹ̀rẹ̀ lẹ́ni kí ń jíṣẹ́ ẹni. Lọ́kùnrin lọ́kùnrin wà lọ́mọdé lẹ́gbà lọ́fà lọ́mọdé ó bàbá àtàwọn ọmọ rẹ̀, ìyá àtàwọn ọkọ rẹ̀, àtọkọ rẹ̀. Ọlọ́run aláwọ̀ alẹ́lógún ẹjọ́ àná ẹ̀yìn èèyàn. Ànábí ọ̀ṣun bẹ́ẹ̀bá ti rí ẹni ẹmọ tẹ́lẹ̀mọ̀ sí ẹni ayọ̀hànà wọ́n máa wò pé ikọ́ màrí nìkan lọ máa kí àṣúntẹ́lẹ̀ wọ́n bá ti rí mùsùlùmí tẹ́lẹ̀mọ̀ sí ọ̀rọ̀ ọjọ́ mi ni àtìsọ̀rí òṣùgbé ìtọ́ kàwọn àmọ́ lọ́bẹ̀ wà á pé inú tọ́ àtìkò sí ni àbí ìfìyí abẹ́lẹ̀ tó kò bá tù lórí bá mo tó àlẹ́bí ni ẹ máa fún ẹ lóúnjẹ tó ọba ti rí ọ̀pẹ́ nínú pàá pẹ̀lú pa àwọn èèyàn wọ́n náà sí máa orí méjì aṣòsàlámà ọmọ tí ó kọ́kà ẹ bá tẹ́wì máa kí àlọ́pọ̀ máa kí lóṣù máa sálámà sí wọn wà á fẹ́ nínú pàá máa fún ẹ̀ lóúnjẹ lẹ́bí ń pààyà ẹni tó ọmọ tí ò ní bí ọ́ àtẹ́tí ó bí ọ́ tí wọ́n bá bọ́ ọ bá ní lèlè ẹlòmíì lè ní lọ́la tó wò ní ní bọ́ ọ bá ní connection láàánú ẹbí má dáa dúró dọ́wọ́ rẹ lẹ́sẹ̀sẹ̀ wà ní primary two. táwọn ẹbí tó wọ̀ sí rí tó ń bá débò ẹni ọ̀gbẹ́ máa jẹ náà gòkè ẹlòmíì ti tọ́jú iṣẹ́ kalẹ̀ òun gba sẹ́lẹ̀ ní wá nígbà ẹ̀ma ẹ̀ ẹ̀sìn máa lọ sẹ́yà tó ń lọ́ọ̀dù tèmi ta ń mà báyìí ní ìdí ọmọ mi bí ò sí ìwọ̀n ju mẹ́tìlì kan. ẹ lọ́wọ́ ta ló fẹ́ ṣe ẹgbẹ́ rọrùn sí ìṣẹ́lọ́ Ànábì ní sínú ọ̀pá bá tí ó rẹ̀ pípọ̀ pọ̀ wà àti ìjọ ní àtúnù ṣùgbọ́n wọ́n náà máa ọmọ tó tọ́. Ànábì ní ìyí ẹni pẹ́pẹ́ Ànábì ní wọ́n á tó ìmú gbá máa bákaná Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní wọ̀kúrẹ̀mọ̀ bí léyìí wọ̀n lásùn yà Ànábì ní sọ́lù bí léyìí ẹ máa kí wọn bọ́lọ̀ lóòrùn ìrọ́tọ́lá ní ẹgbẹ́ kí ló wì í àlẹ́bí ṣe pọ̀ àwọn àkọ́ ọmọ tòun gbà náà àti bí lọ́dún mẹ́rin gbogbo ẹlẹ́gbọ́dọ̀ dìde alẹ́niyàn náà dìde lẹ́wọ̀n ọmọ kí o bọ́lá nígbà táwọn èèyàn kan sùn lẹ́dẹ̀ kó lọ jẹ́nà tàbí sára àtiwọ̀ jẹ́nà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ sàtọ̀gbọ̀ ọ̀rọ̀ jẹ́nà. ẹ̀rí ti gbẹ̀yìn nínú àwọn sọ́ọ̀lù mẹ́rin àwọn tẹ̀sí mẹ́rin ti gbẹ̀yìn olówó akọ́mọdé ẹjẹ́ àwọn pé ìmọ̀ pàápàá nígbà tó dúró ọ̀dọ́ ńláńlá ni o torí kò sẹ́ni ní ẹ̀tọ́ yẹ́ ìdílé bá níbi ìdìbò ọlọ́run kò sí bàbá kẹjọ ìmúyà kò dábàá kẹjọ ìdájọ mẹ́yà kò sẹ́ni kẹjọ yìí wọ ọ̀rọ̀ àdìyẹ kódà bí yẹn bá ń tàlé ìjìyàn abẹ́rẹ́ ni ṣe wọ̀ lọ́rọ̀ ń sẹ́ni. ìpàdé yẹn ti di lọ́rùn ìwà ọ̀tẹ́lẹ̀ ní ọlọ́kẹ́ wa ń ń bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè júwe ojú tó nípa ọlá rẹ̀. Ní ẹ̀rọ tí máa ma gbogbo ẹni rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ wá ìtọ́lọ́mọ bí júwe wọn nìyẹn. Àwọn tó lọ pẹ́ nínú wọn ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ jù fún àwọn ènìyàn ìṣesí wọn nìyẹn bẹ̀rẹ̀ ẹ̀rọ wọdà òhùn kú mọ́tà nìyà. fẹ́ mọ́tà ẹ̀rọ kan kódà àwọn tí ò ti jẹ́ ní wọn lórí tó wọ́n wọ́n àwọn mú wọn ومن الليل فتهجد به نافلة لك نافلة إما تجلوه وجدد سبابك واجب وجدد وطانا بجهة جماعة لنبا وهو قائم يصلي في النهار ما روى روى صحابنا báwọn náà ti gbélé ayé wọn ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà mọ̀ ń pa eléyìí torí pé ọlá tó wà ń bẹ̀ kìí ṣe gbogbo ẹni tí ó bá ń bẹ láyé àtẹni tó bá ń wà ní ọlọ́ jẹ̀mọ́ àwọn mùsùlùmí ọlá tó wà ń bẹ ẹ̀dá kàdí ẹ̀dùn wà ń bẹ. Ààrẹ Muhammadu sallallahu alaihi wa alihi wa sallam lẹ́yìn ìta mú fún wọn wọ́n bí nínú àdéhùn sí àtọ́wà kó rẹ̀ rẹ̀ gbà wá wọ́n ní anábì ìrún olórí dáadé lẹ́yìn ọ̀ràn ẹ̀ká máa kí anábì ní àtọ̀dá tó fi lẹ́yìn níbo ní àtọ̀dá tó fi jẹ́ òfin lẹ́yìn ká máa dìde a máa kí olóhùn ìfọ́wọ̀ káàní. nígbà tẹ́lẹ̀ wọ́n wá ṣe kẹ́lẹ́bí wí bẹ́ẹ̀ ọmọ ìwájú yí wa pé ìtẹ́tí ìgbà wọn lẹ́yìn ọlọ́run ìyá ìfọ́fọ́ ọlọ́run ẹ̀rí fi owó wẹ́ra wọn أمن هو قائم آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي الله أنت ليش هو يا رب لا يجيك يا رب Tàlẹ́ni ẹ, ẹgbẹ̀rún ọkọ̀ ìmọ̀ lọ́rùn jẹ́ nígbàtàwọn èèyàn tó wọ́n dìde sáájúdé wọ́pọ̀ ìmọ̀ ìdí ní borí balẹ̀ ọ̀nà ní wọ́n fún ọ̀nà ní wọ́n rọwọ́ náà lọ́nà boríkì ní tọrọ aláwọ̀ ẹgbẹ́ ọlọ́run àtẹ́sí sùn àtẹ́sí wẹ́ra níbo bí ọlọ́run ní lẹ́yìn tó tàwa ẹ̀rọ láwọn ará díga àwọn kírísítẹ́nì ga láyé ìgbà wọn lẹ́tọ̀ọ́ fẹ́ wọn o àwọn ti bí ọlọ́run mọ́tà ní wa èdè sọ̀tún pọ̀ ọlọ́run ní àwọn tí wọ́n ń sọ nínú àwọn àjíwọ̀n kírísítẹ́nì lẹ́yìn tó tàwa من أهل الكتاب أمة قائمة يتلون آيات الليل آناء الليل وهم يسجدون أراني أعلى أبداهم إلى ربنا في السجين لبع نبينا قلوا يسيرون كيف كتب أنت wọ́n máa dìde lóru tó máa kàtẹ́rà ọlọ́run tó máa kírun fún wọn sùúrù ìfọ́lọ́ ọba àgbà nígbà tó lọ́n bá lè bọ́lá fún àwọn tí wọn lọ́lá ní amẹ́rìkì tọ́lọ̀ bá lè bọ́lá fún wọn tó lè má nìyí lóru kí láwà sọ fún àwọn mùsùlùmí ìjọba àwọn mùsùlùmí ogun ẹni tí ọba bá jẹ lóru òfò àwọn onítọ́kọ̀ bóyá láti máa bẹ́ẹ̀ àsìkò gbàdúrà pẹ̀lú àwọn mẹ́rin gbàdúrà àwọn èèyàn òun ti kí èyẹ lè máa jìdẹ lóru ọlọ́run lọ́wọ́ a máa sọ̀kalẹ̀ sí èyí tó ní súnmọ́ jùlọ nínú dára tó súnmọ́ dára jùlọ nígbẹ̀rẹ̀ ooru ọlọ́run wa máa ní pé ta ní ó tọrọ kí n fún ta ní ọ̀wọ́ mi lọ́la políjì kí n políjì ta ní ọ̀wọ́ mi lónìí sọ kí n sọ̀rọ̀ súnmọ́ ní tó ti yẹ kí kírù yìí ọlọ́run wa ní bó ti náà tó tọrọ lórí ìrọ̀ ti bá tí ẹ̀bá ń wà lórí ayé ló máa dìde lóru bí ẹ bá ń wá àforíjì bó bá ń wá kò kódà ní ayé bíbà ẹjọ́ máa dìde lọ́rùn kí o àwọn tí wọ́n kú darí wa gan báwọ̀ bí ẹ̀ ní ìkẹ́gìrì tí wọ́n ń ṣe gbogbo aláàrá ń fòrò wọn dààmú ìfòrò dààmú fọ́lọ́ òun máa ń jẹ́ kí èèyàn rí láàárọ̀ wọn jù rẹ̀ ànáti rí ìkànnà àwọn àpáhábà tó yá èèyàn dáadáa sì ní ọ̀ ṣùgbọ́n wọn ti dáa tó ìtúkù lára rẹ̀ ní ilé ìdíje náà نعم الرجل استقرار لو كان يقول لي إذا دات اليوم وأنا مرؤوس قلت وأنا بس إذا دا لو بجد صوت الدين إذا دات àtẹ̀jú òjò ní ẹ̀dà adáwọ́jú ọlọ́run tá orílẹ̀ ìdíje lóru jẹ́máà mùsùlùmí ìdíje lóru ìsọ ìdí sọ ẹ̀yìn dáadáa ọlọ́run ọwọ́ tó lẹ́yìn tó ń dàbú lọ́sẹ̀ tó ń dàbú lóru tí ọ̀pá sì máa dìde lóru ń bẹ́ẹ̀ ọlọ́run òròyìn yẹn pẹ̀lú yẹn إن المتقين في جنات وعيون على أول الجنة kódà àákìrí ẹmà dáhùn rọ̀bùhù ìfẹ́nà pẹ̀lú fún ní ẹ̀yìn ẹgbà وقال ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين والله يوزن جبال عليهم قبل هذا كيف كتواجه كانوا قليلا من الليل ما يهجعون وبالأصحاب هم يستغفرون مصبدا لا جرى الجنة وأنجبوا وصف eléyìí ọlọ́run ní súnmọ́kù pẹ́ńtà ọlọ́run jẹ́ ẹgbá ti mọ mùsùlùmí tó pé ọlọ́run máa rí àmì lára wa tẹ́tẹ̀ jẹ́ ẹgbẹ́ ìdúró kúrú máa ní ìmọ̀gbọ́ ọdí ẹ̀yìn ilẹ̀ ọlọ́run bọ́ọ̀mù kọ́ọ̀kan wọ́n tó máa ọlọ́run láwọn mùsùlùmí dáadáa fún èyí gbogbo òun wọn sùn ẹgbẹ́ wọ́n jìnà pẹ́tẹ́pẹ́tẹ́ tí gbogbo sún wá ọlọ́pẹ́ta ṣe gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ àánú rẹ̀ látara ìdíje lóru wọ́n tó bá kí ní fìdí ìdí ẹ̀ lọ fóònù ẹ̀wọ́n rí ìlágbá òṣèré o ẹjẹ́ fún wa ń díẹ̀ ìlágbára tí ń sọ èdè ilé kí ẹ̀lẹ́ kọjú ẹ̀ṣẹ́ dáyà ìdíbò kó wọlé làyàn mọ́lẹ̀ agbára tí mọ́ máa wọ̀n ká sáfún yẹn agbára tára burú ọmọ ọpọ tí wọn kó kò sílé ìgbẹ ẹmẹjẹ lọ́dọ̀ rẹ̀ láíláí ìmọ̀ ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́rí kẹ̀kẹ́kiri kò sí fẹ́ni tí bá ti ń dìde lóru ti bẹ lọ torí pé yẹtọ̀ wọ́n àtẹ́pàgbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀ni ìnà náà ṣe àtàlẹ́ ní àtẹ̀ṣẹ́dù wọ́tọ̀ áyìn wọ́n á kó ọmọ fúnra ìmá àtijé lẹ́rù àti agbára àtàn bẹ́ẹ̀ tó ti pé gbogbo ayé ní àmà ìdà púpọ̀ ọjọ́ ìjọba àti ní kíkọ́ àti lágbára ẹ lórí bára ìgbà ń bẹ lójú ogun tó tún á dìde lóru wọ́n lọ sí ipò ẹni tí wọ́n fẹ́ ti sọ̀rẹ́ jọ nígbà ní ọ̀tá rẹ ni ṣùgbọ́n tó wọ́n bá ti kojú bọ́lá ọmọ fún wọn lọ́wọ́dọ̀ ayẹjú ogun táyé náà kápọ̀ wá sọ ní sàkíyàmà gbogbo ẹni tí bá ń kírò lóòrùn ẹ̀nàbí ní ìgbẹ̀tọ̀ fún wa ẹ̀nàbí ní ìlẹ́tì ìlẹ́tì rọ́rọ̀ fáìlì ìbẹ̀ náà ń dáná àwọn yàrá kan yóò rọ̀ yóò ha ní bá fi ní ha wọ́n bá yóò ha ní bá yìí ha أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس أنا أنا بنجوى الجنة أعوان أمر الله الجنة بأبا تقول لك أبا يقولوا عنه اليوم هذه bí ẹ̀bọ́ wà ní inú ilé gbogbo tó wà ń ta ni ما رونا لا láìsẹ̀ pẹ́lú ilé ọlọ́mọdà mọ́mọ́ ti jẹ́ kí adùn yìí ọlọ́mọ ti nù wá láíláí ànábì ní ọlọ́run kò jẹ́ ẹ̀rẹ́ ìdọ̀kan àwọn mẹ́ta kan ọlọ́run tó jẹ́ ẹni tí máa ń sálámà táwọn ẹni fáwọn èèyàn ló jẹ ẹni tí máa ń dìde lóòrùn pàtàwọn èèyàn bá ń sùn ọlọ́run kò fún wọn. الحمد لله والصلاة والسلام على رسول الله ṣùgbọ́n àwọn ọmọ bá ti di pé lẹ́sìn ọlọ́run bá aláàlá ìlúgbé àti gbọ́dọ̀ kọjá ẹnu àlá ẹ̀sìn ní kí ìmọ̀ ìdúró bí ẹ̀ bá kíráká méjì yóò ti sábà mọ́ ìjẹ́ra náà lọ ó bá kí mẹ́rin yóò ti sábà bí ìjẹ́ra gbéga ó bá kí mẹ́fà yóò tètè láàánú láyé yóò tún wá tọ́jú tàbí àmà àgbéga pátápátá bẹ́ẹ̀ tó bá kí mẹ́jọ tó wá sí mẹ́ta parí rẹ̀ jẹ̀má mùsùlùmí irú òun ní bá a ti ń kí ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ yàtọ̀ sí kákíkí fúwì kákíkúrì ẹlòmí ò ní bá wa máa dààmú bá a ti ń dààmú ṣùgbọ́n kò lè jẹun wájú ọlọ́run látara tó lè sùn púpọ̀ lóru ẹ̀wà lẹ́ni jẹ́ ọ̀lágbára àtẹ́ńdọ́lágbára fún ọba ti lè gbìyànjú tó ọ̀yọ́ mà ẹlòmí ìhun òru ti ẹ̀kọ́ máa ti o tó sùn nínú anábì ti ọ̀ ń dá rẹ̀ anábì kọjú sẹ́kù rẹ̀ rẹ̀ ó ní mo fẹ́ràn rẹ̀ òfin ní fún alájọbẹ̀rẹ̀ mẹ́ta àti ọmọ sí ilẹ̀ ó bá kọjú bá rẹ̀ ló anábì bá mi kọ̀ ga mẹ́ta àti ìdílé ìbílẹ̀ sí ikú nínú ẹ̀ ní pé ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ sọ àti kí n kí n òògùn kiri eléyìí púpọ̀ ni wọ́n mọ̀ tá a ti jáàmù òru kúrò ẹlòmí ò lè dìde lóru ìwọ́n bá bá ti mọ̀ pé yóò ní ọ lára lẹ́yìn ìṣá ìdí tí ọmọ tí ń dagun mẹ́wàá dagun mọ́kànlá dagun méjìlá aago kan tó ń sùn rí pé o kí o di ẹ̀jọ̀ òun. Ṣé ẹgbẹ́ tó gbé púpọ̀ ẹnu òun ní ẹ̀dùn púpọ̀ ní ẹ̀lẹ́ tẹ́ra rẹ̀ lórí ọ̀rẹ́dẹ̀ àṣẹ ẹ̀dọ́ ọkọ̀ rẹ̀ kó kí kí ẹ ti kéfọ́ láti lórí ìrọ̀rọ̀ lọ́lá rẹ̀ ní pọ̀jù náà ọwọ́ tẹ́ra rẹ̀ alẹ́bí ó ti dé lórí gbà ní ọ̀ọ́ta wọ́n àgbẹ̀ǹdì òbí lórí rákàtà bẹ́ẹ̀ ni ó ti wọ́n àgbẹ̀ǹdì òbí sọ torí pé alẹ́bí ó ka bá mọ́ra yóò ka ẹ̀mí mọ́ra yóò ka nìfà délẹ̀ tí wọ́n bá ti ka nìfà délẹ̀ yóò mọ̀ tó wọ́n rẹ̀ dà tó ẹ̀ àbí wọ́n rẹ̀ dà ní èyí tí ó wà jẹ́ ẹ̀rẹ́pẹ́tẹ̀ bá ti dáhùn ẹ̀wò tó bá ní ìdààmú yẹn tó dára ní òtù ká kó dà kó fà á ṣùgbọ́n ẹni tí ó ti jẹ lóòrùn ọ̀dẹ́ tí bá ń pa ẹni dáadáa ẹni tí ọ̀wá díẹ̀ tí wọ́n náà há wọ́ kà lóòrùn pátá méjì lẹ́yìn méjì ọ̀pọ̀ wà kí sábò wípé púpọ̀ ni wọ́n sábò wípé kí ní dálámà bàbá ti kí dá àmọ́ pé ní bẹ́ẹ̀. ọdún wa ń gbọ́ lẹ́yìn lẹ́yìn ẹ̀rọ iṣẹ́ kó o tó ń sùn ìwọ tó ò lè ti dé lápò kí náà ọ̀wá wọ́n tó wà bá lè ṣe é bẹ́ẹ̀ àbí wọ́n lọ lágbára jù bẹ́ẹ̀ lọ kó bá kí ní ìyá ìgbẹ̀rẹ̀ ooru oṣù tó bí ìjà jù lọ Bí aago mẹ́ta àbọ̀ aago mẹ́ta títí yìí máa. Ẹni tí ọba lè gbé yun mẹ́ta àbọ̀, ẹni tí ó lè gbé yun mẹ́rin, ẹni tí ó lè gbé yun mẹ́rin àbọ̀, ẹni tí ó lè gbé yun márùn-ún wọ́n wà á máa jẹ́ kó jẹ́ kùtù bẹ́ẹ̀ lọ ẹlòmíì máa bá tó kọ́ máa di ká dìde ọmọ náà kò máa ti tún abẹ́ jẹ̀má rí ipò kírun rákà méjì ó kéré jùlọ kọ̀ wá sí ó ti rí i. wípé ìlú máa ń gbẹ̀yìn kéré ṣe ló bá ń sọ ìlú máa ń gbẹ̀yìn ọkọ̀ọ̀kọ̀ kí àìrùn òru kọ́tọ̀ kí ó ti rí i. àti ìparí jẹ̀má ọ̀rọ̀ ọ̀rọ̀ òru tó látàgbé mú tí ó ti ń wu ọ̀pọ̀lọpọ̀ pé àtẹ́jú òjágbó àmì tí ti gbà fún bí nké lóru àtẹ́jú tó wọ̀ tá máa bà mí fún bí nké lóru omi kí wọn bọ́lọ́ mo wá fẹ́ wà ní ọlọ́run báyìí lóṣù àkọ́kọ́ ọ̀fẹ́ ní pé mẹ́tàmú ara rẹ̀ máa ń bẹ́ẹ̀ náà lẹ́gẹ̀ẹ́kọ̀ọ́ àmì ìfẹ́ṣùkọ́ Ẹgbẹ́ ìrúsùnmọ́ gbogbo ẹ̀rù ní ìdí ìsùn ìkọjá àlà, èyí ti kírò ìkọjá àlà ní ọlọ́run fẹ́rẹ́. Ìkọjá àlà, èyí tó bá lágbára, ọlọ́run ní kúlì lẹ́yìnlẹ́ ìlà ọ̀dọ̀ ìwọ àlẹ́bì gan fúnra rẹ̀ má gbogbo ọ̀rọ̀ ìdè tó bá jẹ́ títí ẹ máa gbò bí ìwọ̀n rẹ̀ bá ti kò tó lóru bẹ́ẹ̀ ni kò rẹ̀ ó gbà tó wọ́n lọ lọ. àkọ́kọ́ ni ẹ̀kẹ́jì ó ti pé ẹ̀dá kò tó lọ́lọ́n bá ti ní ìwọ̀ òrùta yìí kìí ṣe tá a máa ń tẹ́tẹ́ sí àwọn ọ̀gá wa tọ́nù àwọn máa ń dájọ́ ọtọ́nùmá àádọ́lọ tààjú alọ́kìyàmù lẹ́yìn ní ìjọba abẹ́ pọ́sífọ́ ìjánúárì gbogbo tó bá ṣe ìlú kó àtẹ̀kí dáadáa wọn àgbà lọ́wọ́ ni eléyìí èdè pé ẹ̀ dáwà lọ́wọ́ ni ọlọ́run ọ̀rẹ́ wa yìí o èyí tẹ̀ kí lójoojúmọ́ lọ́lọ́run fẹ́ kódà èyí tó tún tó fi yan bí ká kí mẹ́túnmá jímà alẹ́bìnrin mẹ́tìjọ ìkímà nìkan mẹ́tẹ́ ká tó wá bọ̀ ọ̀dọ́ ọmọdún yọ̀ọ̀tẹ̀ lọ ẹ̀kejì òwe pé kìrìsì ló ta máa ń dáṣọ fún táwọn ọmọ mú aṣọ àájúlù lọ́pọ̀ àlọ́ tó lókè gan àlọ́ wáyé gan àlọ́ sáré àwọn àbá kan àlọ́ tí ń dì láti lọ kí òun rárá kí inú lè rẹ̀ kéèké ta máa ń kí pápọ̀ bí èbá ti tẹ́ bá wára nílẹ́lé àbí bàbá tó ń mọ̀ táwọn ọmọ tí ó rẹ̀ ọ̀mọ́ àwọn ọmọ inú lè rẹ̀ ọ̀mọ́ táwọn owó pẹ́kẹ́ ẹ̀kọ́ ilé ju kí ọwọ́ ìṣòro lọ àbá ti sọ ilé àti ìparí lábẹ́kọ́ jẹmá òjúbọ ilé ní ìdè lórí ọmọ àṣẹ ó ṣe ráká méjì kọwa burúkú ilé pẹ̀lú bọ́ ọlọ́gbọ́rọ̀ ara mẹ́lẹ́ ibi tá àti gbé lọ́jọ́ mẹ́jọ abẹ́ ọlọ́gbọ́ aláṣùkárọ̀ tààlà abá àti máa ìdè lórí ọlọ́dà kò tẹ̀ ọ̀rọ̀ kan abá àti ìdè lórí ọmọ ìjẹmọ́ ìjẹmọ́ ọ̀pá òòlù lágbára lé lórí oore tó wà lọ́wọ́ rẹ̀ lè yẹ ìjẹyàn dáadáa rẹ̀ ó yẹ yóò ní ilé ṣùgbọ́n mi bó bá ń lé orí ayé gan ni wọ́n kà á kápọ́ ọ̀pọ̀ta kì í àmà ọwọ́ bá kù sẹ́wọ́n rò fún ọmọ wọn àtọ́wọ́n bá aláàfin kẹ́ táwọn aríwé ilé ìtàn ọlọ́dàpọ̀ bá kẹ́ gbogbo wọn náà àdúgbò kú ọlọ́dàpọ̀ ojú wọn àti bẹ̀láyé ọlọ́dàpọ̀ májà ń nù àwọn náà ọlọ́dàpọ̀ lẹ́kọ̀ọ́